mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúmọ̀ òṣèré ni uche ogbodo ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn obìnrin nímọ̀ràn pé kì í ṣe ọkùnrin ni ọyàn múmú tọ́ sí ó ní àwọn ọmọ tí obìnrin náà bá bí ló mílìkì gbá àyà wọn pé kì í ṣe ọkọ wọn ó ní ọyàn múmú máa ń jẹ́ kí ọpọlọ àwọn ọmọdé pé ni wípé tí àgbàlagbà tí orí rẹ̀ kò bá pé bá mú ìyẹn kò ní kí orí wọn kí ó pé bẹ́ẹ̀ ló sì fi àwòrán ibi tó ti ń fún fáwọn ọmọ rẹ̀ ní ọyàn mu fi gbá ọ̀rọ̀ rẹ̀ nídìí lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì kọ oríṣiríṣi nípa rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká Merírẹ́mì Ìjókù ló fi àwòrán òun àti ọkọ rẹ̀ sí orí ayélujára rẹ̀ tó sì ń gba gbogbo èèyàn nímọ̀ràn wípé tí wọ́n bá ń wá aya tàbí ọkọ rere kí wọ́n tọ́jú ẹnìkejì wọn pé tí wọ́n bá ń wá ìfẹ́ kí àwọn náà fìfẹ́ hàn sí ẹnìkejì wọn tí wọ́n bá ń wá alátìlẹ́yìn kí àwọn gangan jẹ́ alátìlẹ́yìn àmọ́ o tí wọ́n bá ń wá wàhálà ẹnìkejì wọn ni kí wọ́n má ṣe gbogbo eléyìí tí òun kà lẹ́yìn wípé ohun tá a bá fọn sí fèrè ni fèrè ń fọn síta ó ní ìyàwó tí máa ń ti ọkọ ọkọ rẹ̀ lẹ́yìn ni òun jẹ́ nítorí ọkọ gidi ni ọkọ òun ó ní ọkọ òun jẹ́ ọkọ gidi ọkọ alárùbáríkà nítorí òun jẹ́ aya gidi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Kelvin Ikeduba tí ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Delta kú oríire ọjọ́ ìbí márùndínlọ́gọ́ta ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Kelvin Ikeduba tí ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Delta kú oríire ọjọ́ ìbí márùndínláàdọ́ta ọdún eléyìí tí ó ń ṣe lóòkè pẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń kí kú oríire ọjọ́ ìbí náà tí àwọn kan sì ń súre fún pé àṣeyí ṣàmọ̀dún o ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká Amber Rose ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ ohun tó ń là kọjá ní ilé ọkọ rẹ̀ ó ní inú òun ò bá dùn tó bá jẹ́ wípé ọkọ òun máa ń ṣòótọ́ pẹ̀lú òun àti wípé tó bá nífẹ̀ẹ́ òun bí òun ti nífẹ̀ẹ́ rẹ̀ ó ní ṣùgbọ́n o bóun ṣe ń gé e lọ́wọ́ ló tún bò ká nípa ìwà àgbèrè rẹ̀ ó ní òun ti wà pẹ̀lú rẹ̀ fún bí ọdún mẹ́ta ọmọkùnrin kan sì wà láàrin àwọn àmọ́ o obìnrin méjìlá lòun ti ká pẹ̀lú ọkọ òun tí kò sì jiyàn rẹ̀ èyí ló mú sọ wípé òun kò lè bárú ọkùnrin ọkùnrin bẹ́ẹ̀ gbé tó sì ń gbàládùúrà wípé kí ọlọ́run kí ó jẹ́ kí òun rí ẹni bí ọkàn òun ẹni tó máa nífẹ̀ẹ́ òun dọ́kàndọ́kàn tó sì máa máa múnú òun dùn nígbà gbogbo tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì sọ wípé ohun tó bá fẹ́ ni kó ṣe wípé ohun tó bá máa múnú rẹ̀ dùn ní gbogbo ìgbà òun ni kó ṣe o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré ni Bídèmí Kòsọ́kọ́ ló fi fọ́nrán ibi tó ti ń jó tí ó sì ń ya àwòrán pẹ̀lú ọkọ rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé mi ò sí lẹ́gbẹ̀ẹ́ mò ń wọ́kọ̀ mọ́ o kẹ́nikẹ́ni má ṣe dà mí láàmú o mo ti gbòòka bẹ́ẹ̀ mo sì tútù pó kọdà kúrò ní arábìnrin Bídèmí Kòsọ́kọ́ sí ìyáàfin Bídèmí Bánkọ́lé ó ní ẹ bá mi jó ẹ bá mi yọ̀ mo ṣoríire léyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń súre fún pé ibẹ̀ á sàn o wàá bísun wàá bí wálẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọmọ òhẹ́yìn pẹ́ dàgbà ní orin tó bọ́ lẹ́nu ìlú mọ̀ọ́ká òṣèré Stella Damasus bí ó ti fi fọ́nrán ibi tí ó ti ń kí ọmọ rẹ̀ Isabel kú oríire ọjọ́ ìbí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé èmi ni inú mi dùn jù lónìí wípé ó pé ọmọ ọdún méjìdínlógún lórí èèpẹ̀ ó sì tẹ̀síwájú nípa sísọ bí ẹ̀rù ṣe máa ń bà nígbà tí ó lóyún ọmọ náà nígbà tí ó wà lọ́dọ̀ ó ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ọkọ mi fún àdúrótì rẹ̀ nígbà tí òun wà nínú oyún ọmọ náà ó ní inú òun dùn púpọ̀ nítorí pé òun kò mọ̀ pé òun lè tọ́jú ọmọ rárá ṣùgbọ́n ọlọ́run ran òun lọ́wọ́ ó sì jẹ́ kí ọmọ náà gbé nǹkan rere ṣe ó ń tọ́jú òun ó ń tọ́jú bàbá rẹ̀ àti àwọn àbúrò rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. It was the happiest day of his life. He was so happy. I was happy. And together, we decided to give you the best that we could. I cannot believe the amazing way you have turned out. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìdùnnú ṣubú layọ̀ lọ́kàn arábìnrin àánú ọ̀làdọ̀sùn bí arákùnrin ìlú mọ̀ọ́ká nì tóbi bákùrè ṣe gbé e níyàwó ní ọjọ́ àbámẹ́ta tó kọjá tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn sì fi fọ́nrán àti àwòrán tí wọ́n yà sí orí ìtàkùn ayélujára wọn láti kí wọn kú ayẹyẹ ìgbéyàwó inú fọ́nrán ọ̀hún láti rí bí ìyàwó náà ṣe ń fẹsẹ̀ rajó toyúntoyún tí ọkọ rẹ̀ sì ń náwó fún tìdùnnú ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré nìyẹn Latif Adédìméjì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ gidigidi lọ́wọ́ ìlú mọ̀ọ́ká Abraham àti Fúnkẹ́ Akíndélé fún àtìlẹ́yìn wọn ní gbogbo ìgbà ó ní àwọn ní èjìká tí ò jẹ́ ká ṣòwò bọ́ àwọn ni wọ́n ran òun lọ́wọ́ láti di èèyàn pàtàkì láyé bẹ́ẹ̀ ló sì súre fún wọn pé iwájú iwájú lọ̀pẹ́ èbìtì ń ré sí iwájú iwájú ni wọ́n máa lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n péjú pésẹ̀ síbi ètò alárinrin kan èyí tí wọ́n pè ní ọjọ́ ìyàsọ́tọ̀ fún àdàlú ìrẹsì lágbàáyé ìyẹn World Jollof Rice Day èyí tí iléeṣẹ́ magi ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n sì pe àwọn ènìyàn láti wá ṣe wẹ̀jẹwẹ̀mu níbi tí wọ́n ti ṣe àfihàn oríṣiríṣi ọlọ́kan òjọ̀kan ìrẹsì bíi ìrẹsì ọ̀fadà àdàlú ìrẹsì àríyá ìrẹsì àgbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ àwọn ènìyàn sọ díẹ̀ nípa bí wọ́n ṣe ń ṣe ìrẹsì ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ ní tòmátò rodo àti tàtàṣé a máa ní omi ẹran a máa ní ẹran wa náà a máa ní òróró a máa ní tòmátò paste àti omi pẹ̀lú pọ́ọ̀tì wa tá fẹ́ fèsè jollof rice wa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní di àsìkò yìí àwọn èèyàn sì ń ṣe àṣẹ tòun ti àmì sí ìwúre ọlọ́kan òjọ̀kan èyí tó jáde ní ọjọ́ ìyàsọ́tọ̀ ọdún ìṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni ọdún ìṣẹ̀ṣe wáyé káàkiri tòrótìbù orílẹ̀-èdè àgbáyé pàápàá ní ilẹ̀ nàìjíríà ọkọ̀ pàtàkì nínú àwọn tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ òjire lárugẹ tó sì tún jẹ́ atọ́kùn lórí tẹlifíṣàn orísun ìyẹn ṣọlá adé aya ògúnlànà tí ọ̀pọ̀ àwọn àwọn èèyàn mọ̀ sí ìyá àṣà lo àkókò ọdún ìṣẹ̀ṣe yìí láti kí gbogbo àwọn ènìyàn àti láti wúre fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. oníjù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámídé ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.